الثوب بالعلم والهدى وسار بنا نحو المعالي معلما بالعلم والهدى وسار بنا نحو المعالي معلما كثر بنا أتيت ففاح المجد من تبعيكم أتيت ففاح المجد من تبعيكم وأثمر درس الخير علما مقدما خير علما مقدما بذلت لنا من وقتك الجهد صادقا بذلت لنا من وقتك الجهد صادقا ولم تل يوما في العطاء تكرما في العطاء تكرما فأنت لها Nílé alìmì fàró wà máa ní àlò. Wà ní kàtàlá, kọ́ جزاك إلى كل عرش خيرا ورحمة جزاك إلى كل عرش خيرا ورحمة وعلمتك التقوى وفضلا مكرما وعلمتك التقوى وفضلا مكرما

فضيلة المدير مدير مهد الصلاة الإسلامي حفظه الله ورعاه الدكتور الشيخ الفاضل العالم البارع الماهر الأديب الخطيب المفوه ذلك العلامة محي الدين صلاح الدين يحفظه الله ويرعاه ثم تحيتي إلى الأخ الكبير للمدير المدير من من الأسرة العلمية أخوه الأكبر عالم وهو عالم ما شاء الله وندعو الله تبارك وتعالى أن يحفظ شيخنا محمد اللهم الله لازم كابي مبوري اللهم آمين الله يحفظكم آمين وتحيتي إلى وسيلي مهدي بن صلاح الإسلامي وجميع الأزابين الأجلاء وأسأله تبارك وتعالى أن ينفع بكم وأن يكلل شهوداتكم بالنجاح آمين ثم أدعو الله تبارك وتعالى لأولئك الطلبة المتخرجين في هذا اليوم أن يبارك في علمهم آمين وأن يعلمهم وأن يرفعهم بما قد علموا آمين حيث Àtúpẹ́ fún Allah Tabaraka wa Ta'ala. Tí a ti tọrọ ìkẹ́ ọlọ́run fún Nábì wa. Sallallahu alaihi wa sallam. Ìkẹ́ ọlọ́run ọlọ́run fọmọ abẹ́ Nábì, fọmọ abẹ́ wọn ara lé rẹ̀. Sallallahu alaihi wa sallam. Àti àwọn sọ̀hábà rẹ̀. Gbogbo àwọn tó wà lórí ìlànà yìí títí di ọjọ́ ìgbìgbà ìyáàmà. Ọlọ́run sàánà lẹ́nu tó ṣe ọlọ́mọdé wáyà. Inú mi dùn kọ́ tí mo tara mi lọ́dọ̀ aláàfin kẹrí ní òbí kẹ kọmọ sílé kéwù yẹ kó ríre o àwọn kan máa ń sọ wípé ẹni tó bá mọ̀nà lọ́yẹ kéèyàn tẹ̀lé ha ṣéèkù mọ̀hìdín kárí ìdòní nínú àwọn ọmọ ọ̀pọ̀ lórí ni wọ́n mọ̀lẹ́wùn lẹ́yìn Masha Allah kò síbi tí ṣékù mọ̀ ìkéèlú aláì alẹ́fẹ́ ní àwọn ojú bàtò zaman kò síbi tí aláàkùnmọ̀ ìdí lè wà àfi kí wọ́n yọ nínú mímọ̀ láì ọjọ́ yìí kánà kò sáàyè ohun hátà fi dọ́là ti àrọ̀bíyà ẹni tẹ́ra ń wò wẹ́rẹ́ yìí èèmọ́ ní o kíyàn ó sì táwọn ọmọ lárúbá jókòó wọn fún tayọ wọn wọ́n mọ́ra àkọ́kọ́ tí Sheikh Muhyiddin lọ ìtayọ ní ìké máa ṣe lásẹ́fà ìjọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run bá ń fi àlùbáríkà sí ibi máa ha ọlọ́run kó ti tí a lè fi mọ́ la sọ ní nígbà jẹ́ kò líyà lánàá sal mọ́júwà mọ̀ fi jẹ́ أحيا الله به الخيرات الله أكبر lẹ́yìn tí a kí mùdírù wa tí wọ́n jẹ́ olùdarí ilé ẹ̀kọ́ láti dúró àwọn olùkọ́ àti àwọn bàbá wa tí wọ́n wà ní ẹgbẹ́ wọn àti gbogbo òbí àti àwọn ọmọ náà tí máa ti ọ̀rọ̀ mi tí máa sọ náà ni káwo ikọ̀ tí ṣéèkù wa mọ̀hìndé nàlùmọ́jẹ́ ọ̀rọ̀ tí wọ́n pe hafla wa yìí wọ́n pe ní hafla tó takọ́tò ní ìrọ̀sí ayẹyẹ ìtẹ̀síwájú nínú ẹ̀kọ́ àti ká tẹ̀síwájú nínú mímọ̀ ká má jókòó bẹ́ẹ̀. Yóò tí ẹ bá mọ́ ní ọlọ́run tó bá gbáríkà sí. Ìmọ̀ lógbólógbó, mọ̀ díẹ̀ kéńkélé, máa yáyé lẹ́nu ni. Ẹni tí mọ̀ ẹ kéré, tó sì wà nípò wájú, ohun tí ó bàjẹ́ lọ́pọ̀ jù tó tún sí lọ. Ló fi já sí pé, àzìyá àdàtọ́ àwọn ìtàfẹ́ wo mọ́tòlábùlẹ̀ àmìyà wàlmọ̀sàlẹ̀ nǹkan tí àwọn ànẹ́bí ọlọ́run ọba máa wá kìlì ló jẹ́ pé khayru mithali li dhalik nabiyullah ibrahim al-khalil rahman alayhi salatu wa salam àwọn làkọ́kọ́ àpẹẹrẹ táàkọ́kọ́ fún wa nígbàtí ànẹ́bí ibrahim رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي àlésì mímọ̀ nífà gẹ́gẹ́ bí àwọn àfọ́ ní tàbílì ṣe ṣàlàyé ẹ̀ ọ̀nà bí láì Ibrahim alayhi salatu wa salam ó ń sọ fún ẹlẹ́dà pé arini kayfa tuhyi al-mawta kí hẹ̀mí fi mọ̀ mí Nítorí fáwọn àfáàjò ya ẹgbẹ́ ta bá ń sọ nípa rọ̀á, rọ̀á méjìlá ní. A ní rọ̀á kan, wọ́n pè ní rọ̀á alìbàsọ̀ríyà. A ní rọ̀á kan, wọ́n pè ní rọ̀á alìrìlìyà. Ọlọ́run fi hàn mí fi mọ̀ mí lẹ́fàtọ̀ ní mọ́ta. Òkú tó bá ti kúgbò ló ṣe máa ń jí ọba dẹ́dàwà sọ fánilì Ibrahim alaihi àpò tó wá gbàgbọ́ pé ọ́nẹ̀lì mọ́híyí ní pàtàwà mọ̀hìdì ọ́nẹ̀lì mọ́híyí wà ánẹ́lì mú mìí tó tún nígbàgbọ́ sí mọ́ ni ìnàbí ilá Ibrahim ìdáwọn àdé sọ́lá ṣùgbọ́n torí kọ́kàn mi lè fi balẹ̀ àwọn fún tafsiri ni ìwọ̀n káàgbọ́ yìí bẹ̀rẹ̀ ní pé ìtẹ̀síwájú àti ìlẹ́sí inú mímọ̀ òun nàbí láì Ibrahim alayhi salatu wa salam ní bèèrè kì í ṣe kí n ṣe méjì ọ̀ṣojúwé kejì nínú àwọn ànábì ọlọ́run òun nàbí láì Musa alayhi salatu wa salam níjẹ́ òní yìí tí wọ́n ti wáàzì gẹ́gẹ́ bí ànábì ọlọ́run kò sẹ́nìkẹ́ tó wà láwùjọ tó nímọ̀ táwọn ànábì ọlọ́run láwùjọ Ọlọ́pàá ń gbà wọ́n tó lọ́wà níbi Musa lè sọ láti ọ̀sẹ̀ láti ẹta ló ní mọ́ jù ọ̀nà àmà. Èmi ni, ìyáná hu yẹ ti kẹ́làm bí nùgbó wẹ́tí òrìṣàlà. Ẹn tó ìgbọ́rọ̀ sí máa èèyàn sọ kí lè rúkẹ́ ìyanu pàdé lásán. Ń sọ̀rọ̀ pẹ̀lú ihun táwọn ẹlòmí orí tí wọn mọ̀ kí ní bí báwọn èèyàn sọ̀rọ̀. Adé ń ẹ̀rí ọlọ́run wa ni ẹlòmíì tún bẹ tó nímọ̀ ọ́ àwa tọ́ka rẹ̀ sí àdéhùláyé alikadir alayhi salatu wassalam ìpè lànàbí ọlọ́run èyí tó ní ilẹ̀ jù ní kàkàbí ọlọ́run èyí táwọn èèyàn máa ń sọ tí wọ́n máa ń sọ wípé ànàbí ọlọ́run méjì hù wọ́n èyí sí lásìkò ni wọ́n máa ń bẹ lásìkò kan náà Súrọ́tù Yáàsì, máa kìí fún àwọn èèyàn pé ànàbí ọlọ́run lè jẹyọ̀ kan lọ lásìkò kan ọlọ́run nígbàtà àárín àwọn òjíṣẹ́ méjì wọ́n lọ àgbàdìnà ìfẹ́lẹ́fẹ́ àtúnfẹ́ kẹtàkù ẹ̀nẹ́sẹ̀ ọlọ́run lè ju ẹyọ tẹ́lọ lásìkò kan kẹ́nẹ́bí Ibrahim alẹ́sọ́látọ̀ sẹ́lá ń kẹ́nà wọ́n jọ wà àti nàbílá ìlú alẹ́sọ́látọ̀ sẹ́lá tó ẹgbẹ́ ń jò ní àtàwọn mọ̀lẹ́kà dé ìró dùnú tàbí ìró ìbànújẹ́ tẹ̀wọ́n mú wá ìró dùnú kẹ́nẹ́bí Ibrahim alẹ́sọ́látọ̀ sẹ́lá pé ìyá tí wọn ò bímọ látijọ́ ìtàn ti darúgbó wọn ó bímọ yóò dùn ún nìyẹn irú ìbànújẹ́ lúùtù àwọn ọjọ́ ẹ̀ ń kò ní jọ̀bọ̀ lápá wọn rẹ̀ ní mo ti yà sílẹ̀ ní bánàjẹ́ ọlọ́run lè jẹ ọ̀kan lọ lásìkò kan náà ọlọ́run wá ní kí ànábì mọ́ta ó kù púpọ̀ ọlọ́sọ́dọ̀ nàbí láyé kájẹ̀ alẹ́bí sọ́lá ọwá rìnrìn àjò títí wọ́n rìnrìn àjò títí ọlẹ́bí títí òun náà sọ pé ah a ti rí níbi ìrìn àjò àtàrí ìrìn àjò yìí yá lápàdìlákínà ní sáfàrí ẹ̀hádà nẹ́sọ̀rọ̀ wàhálà yìí kọ̀ tó wá padà ní ọ̀padà gẹ́ẹ̀dì ẹ̀kádì ọ̀pọ̀ inú tọ́sọ̀fún tọ́sọ̀fún ní wípé ó yá ìyẹn ní wípé jíìmì nínú mọ̀tọ́lọ́wọ́n bá fi mọ̀ ọkọ́ mi ń kárẹ̀ wọ́n ni àrùn ìhìlẹ̀ àtọ̀lẹ̀ ìmíyà níbi láì lè ziyádà tẹ̀lẹ̀ láti lè lé sí ní mímọ̀. Màníhù máa ní láyẹ̀ ṣìbá ní. Màníhù máa ní láyẹ̀ ṣìbá ní. Wọ́n lè bò ẹ̀yìn wá sọ̀lẹ̀ bò tó ní ẹ̀. Ìwọ́n fi tómi ló sí ni pé ṣé kò àwọn èdè wọn ní àwọn èèyàn lára. Wọ́n ọgbọ́n owó kan bí fọ́ eléyìí tí wọ́n sẹ́ ń gbà tá à ń rí yìí. Wọ́n á ní ìdánilẹ́kọ̀ọ́ tèmi gbàsìkò Ábà wa lé sí mímọ̀ ìyá ó ní àwọn òkùnfà tí màá fi lé sí. Àṣàbàbí ọwọ́yí, àkókò tó ọdún bá ti tó ìdámáwé ju mẹ́ta lọ bẹ̀rẹ̀ ní ìdádó sí. Àṣàbàbí ọwọ́yí, àkọ́kọ́ nínú nǹkan tí màá fi lé sí, òun náà ni àtúntò rújú fi ìtàlàbí láì. Kí ẹ máa kọ́ ìmọ̀ ní sísẹ̀ntẹ̀lé, ká má kánjú, ọ̀sán náà àwọn àfáà wa wọ́n ní akẹ́kọ̀ọ́ kan bá sọ fáwọn pẹ̀lú àfá gbogbo mọ̀tẹ́mọ̀ yìí èèyàn lè wá lóṣù kẹ́kọ́ wá parí gbogbo ẹ̀rí èèyàn lè wá lóṣù kẹ́kọ́ parí rẹ̀ o kódà èèyàn lè wá lọ́dún méjì ọdún mẹ́ta kọ́ parí rẹ̀ o òun làwọn àgbàlagbà fi máa ń sọ yí pé èèyàn lè parí kí ó kọ́ sáyé ẹkọ́ parí ìdárẹ̀sùn mọ́kò lè fi ó tán lè kájọ́lá tán Ọba láàárín ẹ̀sìn bá bọ̀ pé ọya máa rú káwí báyìí láti ẹ̀bá ti sáàkọ́ 1986 ọdún tẹ̀m tó ti tún mẹ́wàá máa. Ohun ti fẹ́ náà láàárín ẹ̀sán lónà tààlọ̀ àti tún kẹfọ́ lọ́nà. Àtàdọ́rù jù fi ìtọ́lá bẹ̀rẹ̀ ayé. Ìmá kọ́ ìmọ̀ ní sísẹ̀ ń tẹ̀lé tí ẹ̀bá ti ẹjọ́ ọ̀kadá kó fì mí ilé. Ọba ti ẹjọ́ ọ̀kadá kó tó fì mí ilé sórí hadith kan ló fi ń kọ́ padà yẹn jújù náà ní hadith yẹn kó rí pé إنما العلم بالتعلم وإنما الحلم بالتحلم ìmọ̀ kò lè kàn kò sí ìyàn lára bẹ́yàn èèyàn ọkọ̀ ni o kó yá pé ìwà múmọ́ra ọ máa gbà mọ́ra díẹ̀ díẹ̀ tí ó fi mọ́ ọlá ní kùkàkìjì nítorí àkókò mi ìyàn fi lé sí ní mímọ̀ mo lè kẹ́fà tó sùn àì kí yẹn pọ̀ ní béèrè ọ̀pọ̀lọ́wọ́n bá subhanahu wa ta'ala Fọ́sàlù àhìlẹ̀ tíkiri. Nǹkan tó ń látàlàmú. Nǹkan tó ń látàlàmú. Ẹ bí àwọn àhìlẹ̀ tíkiri. Àwọn mí máa ń tútù kútù pé àwọn aládìkiri. Látẹ̀lẹ́ Àdíkìr ó lè túmọ̀ Al-Qur'an. Àdíkìr ó tún lè túmọ̀ súnmọ́ láyé mímọ̀ ní. Ẹgbẹ́ àwọn onímọ̀ léèrè tí ò bá yẹ yìí. Ọlọ́pàá Abdullahi bin Mas'ud radiyallahu ta'ala anhu. Wọ́n ni ziyadatul ilmi al-ibtighaa. Lílé sí mímọ̀ ó ṣe pẹ̀lú ọwámọ̀. Ó ní fi wà náà àdéjì tí mo wọ́n wálẹ̀ kan wípé ومن يبتغي الخير يعطى ẹni ọba wá rere ó fi ẹ̀sẹ́ ni ọba wá mímọ̀ ọlọ́run ó fi ta lọ rẹ̀ ziyadatul ilmi al-ibtigha àbárùkùn ilẹ̀ ilmi as-su'al ìlésí nínú mímọ̀ òun ní kéyẹ̀ wà tí ó bá wá ibi ọmọdé náà ni ọ wà onípọ̀sí ó jẹ́ wọ́n ni wọ́n bí Abdullahi ibn Abbas léèrè rọ́bí ọlọ́run tààrà àgbóhùn àwọn ẹ̀rọ níbi ìmọ̀rẹ̀ yìí pọ̀ kúrò ní mọ́ ti dé tó báyìí apá ní tẹ́ẹ̀mì mọ̀ í dé bílì sáàní sàóòlé àlò ahọ́n béèrè ìmá béèrè mú jẹ́ ọ̀bá àti làákàyè sí èèyàn máa fi ń tẹ ìkan mọ́lẹ̀ àwọn tó wá wáyé ìjọba hadith kan tí wọ́n là nẹ́bí sọ láàrẹ ọ̀sọ́lá sọ wípé wọ̀kẹ́rì ẹ̀lẹ́kùn kọ́bẹ̀ sí àwọn tọ́lọ́n kọ̀ fún wa rẹ̀ wọ́n wá sọ sí ẹ̀ pé wọ̀kẹ́ tọ́látà sí àì ọlọ́run tó nira ọ̀pọ̀lọpọ̀ kéré àti ọ̀nà káàgbà fi lé ní mọ́ndì kéré lọ́pọ̀ kó láti yanjú ẹ̀ làlámọ́sí ìgbìmọ̀ ọ̀sẹ̀ yìí rọ̀ṣìmọ̀ wọ́n ti pèsè sílé yìí wọ́n sì sọ àlùyàn lè túmọ̀ kí yẹn máa tọrọ báárà ó ti ní ohun tí ó tọ̀ sí lórí ìnira kan máa tọrọ nǹkan ó sì lè túmọ̀ kí yẹn máa béèrè mímọ̀ tí èèyàn ní bùkátà sí kódà àwọn sálàfù máa ń sọ̀rọ̀ tó lè tẹ́ntí béèrè béèrè ohun tọ̀ tẹ́lẹ̀ kódà ti kí kí ọkọ lọ kí olùmọ̀wò pé mo ní nǹkan tó pé kò súnmọ́ tí ó nǹkan bí ọwọ́ ayé àdíkásì lè kókó mọ́lùmọ̀ débi pé yóò ti rẹ̀ nìyẹn ó sá máa béèrè béèrè náà ní kọ̀ bá rẹ̀ kú ní àlàyé léyìn nìyẹn okùnfà kẹta inú okùnfà káàfi ní mímọ̀ jàmá òun náà ni ẹ̀lẹ̀ àmàlú ìbìlẹ̀ ìní wọ́n bá wọn tó wà lára wa àkéré nú ayé ó tàwátá sí alìmọ̀sánlẹ̀tò àsànsíyàn àbáta ṣe alìmọ̀kálẹ̀tò àlèsìdá iya àkẹrẹ máa yóò àti yàtọ̀ sáwọn bí tí wọ́n náwó lórí wà yìí àti yàtọ̀ sí wọn àjíṣẹ́ ọlọ́run Wọ́n bá ń fi ìwà yẹn sáàgbìyànjú láti lò ó. Ṣìjánù kò rí, Rahimahullah Ta'ala ó ní sẹ́rí ìmọ̀ yà sí fún ìlànà ìlú in ẹ̀jẹ̀bẹ̀hú wà ìlà ìrùtàhàlì ẹ̀rí mọ̀ tẹ́wọ́ yẹn ní máa ń tẹwáyà síṣẹ́ ní o tẹlifóònù ọkùnrin kan sọ lábá láti gbàdá fi wà ní ìyàlẹ̀ ìkímọ́ tó jẹ́ àlẹ́ ìkímọ́ ní ẹ̀ẹ́dàkàrí ń tọ́ ni wọ́n ni súnmọ̀ tẹ́lifóònù ẹ̀tí rẹ́sì rẹ̀ ẹ̀hẹ̀ àwọn lábá àgbákẹ́ra wọ́n máa ń sọ ìpa ọlábá orí fún mọ̀ tẹ́lì padà alẹ́ yìí ìwọ̀n dára sí mọ̀ ní hátàfà ọwá ọtẹ́lì padà rẹ̀ hátàfà ilé yìí ní alẹ́ ilmu yáàtí fún bẹ̀lẹ̀ ilmi abilẹ̀ amali oníṣẹ́ rímọ̀nì ń ó bá kọlù ẹ̀ ẹ̀mọ̀ bá tí máa ń pè èèyàn yẹn ọdún ilé ìdípo ti fi mọ̀ síṣẹ́ báyìí máa tàkútì ọ ni yóò tún léjú wà ìlà bíbẹ̀ kan ẹ̀rù kàhálà ìpákòlè ọ̀ ìmọ̀ lọ ni a tún gbìyànjú táà náà tó fi kọ́ nínú zaka mímọ̀ náà ní ká fi kọ́ yẹn ẹ̀ṣọ̀rọ̀ rẹ̀ min zakati ẹ̀yí ìfọ́mọ̀ta nínú péyìn yọ zaka mímọ̀ lọ́wà mímọ̀ yóò lè sí àmá pẹ̀lú àdúà akọ̀ ní dùá ẹ̀rí kọ́ wà ní àdúà tánàrí sallallahu alaihi wasallam Allahumma 'allimni ma yanfa'uni وانفعني بما علمتني وزدني علما ọlọ́run kí mọ̀ mí o kò tí ó wúlò fún mi mọ́ bá sì kọ́ dákùnjẹ́ ó wúlò fún mi o tún wá lé mi sí mímọ̀ láti fi tẹ̀lé àti ọlọ́run bá sọ̀hánà bò tààlá tọ́pá ìjọkúrọ̀bì ẹlẹ́dàrí ẹlẹ́dàrí sọ̀fánà rẹ̀ Ìbùnàhájàlá sọ́lá ni rahimahullahu ta'ala. Wọ́n ní ọlọ́run ọ̀sán fà ní sọ́lá sọ́lá pé kó bèèrè àlejò ọkọ̀ bèèrè àlejò mímọ̀. Nítorí tẹ́ntọ́lọ́n bá fún nínú ọ̀pọ̀ ajílẹ̀ ọmọ ìsìlá ń sọ لأن العلم الشرعية دراسة الأنبياء. Gbogbo àwọn ànẹ́rí ọlọ́run ọba ni. Ó ti já alẹ́ sí mímọ̀ pẹ̀lú ká máa ṣe àtẹ̀kárò lẹ́ẹ̀lì ọmọdákàrà tó èyí ká kọ́ ìtẹ́jú níyànjú láti máa tọ́ tí àwọn sọ́lọ́bù sọ wípé lẹ́ẹ̀kan lọ́dún lẹ́ẹ̀kan lọ́dún gbogbo àwọn àbúwábù lẹ́ẹ̀lì sí ìyẹn bá kọ́ ìyẹn tó gbìyànjú láti nínú àwọn ọ̀rọ̀ tó máa ń kó wá láti lè jẹ wá lóògbé ká máa kíké wúrò ká kíké sórí. Wọ́n ni àfihìlú Bikral Hadith. Ẹkọ̀ ní ìmàrin wọ́n dágbà Hadith wọ́n gbèrò ìmọ̀ Sharia. Aládìsì náà lè yẹn fi kọ́mọ́. Hadith wá tí ń sin Súnà níbi Sallallahu Alaihi Wasallam láti wá sàlàyé Islam. Láti wá sàlàyé Súnà. Ìnà Imam al-Barbahari rahimahullahu ta'ala. Wọ́n sọ أن أن الإسلام هو السنة والسنة هي الإسلام في طلع من جدي أفوى عقيل ذكر الحديث لا يدرس أفوني ما في حديث كما تيو تيو تيو تيو لا يدرس بما يليق بالصلاة يوسف ما أفوش nítorí ẹ̀ àsìkò tí mo ní kéré àwa fi ọ̀rọ̀ àtàwà ìwádìí ti àti lọ sáré yẹ fún wọn ní ìpẹ̀ jíjò ní àwọn ni máa fi yẹn jù rẹ̀ ní òkèlò tó lẹ́ ìmọ̀ ọ̀lá sálíkà máa jẹ́ ìpàdé mi náà wọ́n ń ṣe bẹ́ẹ̀ nù lànà ẹ̀mọ́ sàrẹ́jọ́ wọ́n fi pé kọ̀ ha sórí mi ajásíkọ̀ ilẹ̀ ẹ̀sẹ̀ rẹ̀ mi létí ààrẹ kọ́mọ̀lá ثالثا أبعد الخير على أهل الكسل يا اطلب العلم ولا تسأل فما أبعد الخير على أهل الكسل أقل ومنه Aṣòrò jú o, mẹ́ẹ̀rọ jú o, nítorí tó sọ̀tẹ́ ní tó ń rí jìnà sí láyé yìí tó lórò jì. Wọ́n ni wà ṣẹ̀ṣẹ́lẹ̀ بالفقه في الدين ولا ولا تشتغل عنه بمال وخول وتفني الفقه في الدين ولا تشتغل عنه بمال وخول أبدي wọ́n kó jọ fún bóòlù ti gbàgbọ́ yẹ́sù lẹ́ni ọmọ àjọkó sí má fà ìrójú ayẹráyè kó níbi ìmàgbọ́ yẹ́ẹ̀sì ìmọ́lé ń pẹ̀lú dúkìá àdẹ́wò tó tún láyé yìí ni ilẹ̀ kẹ́ ní àwọn akẹ́kọ̀ọ́ sí kẹ́kọ̀ọ́ wọ́n fẹ́ lówó aṣọ kẹ́ wọ́n mọ̀mọ̀ wá gbàdá àfi jẹ́ oúnjẹ òní ọwọ́ ti dáhùn dáa ọmọ aṣọ tọ̀yọ́bọ̀ ní ọwọ́ délé lórí wọ́n fàlà sí ìrùn tí wọ́n kiri alátẹ̀ṣẹ́gẹ̀ láàrùn bìnáàlì máa ń ta àti kọ́ máa kó àwọn kẹjọ káàkiri Àbáni látẹ̀kọ́ kọ́dídà àbá tí àwọ́ bóhó kúlù máa sàárà aládàrùn bí wàsọ̀lì. Látẹ̀kọ́ kọ́dídà àbá tí àwọ́ bóhó kúlù máa sàárà aládàrùn bí wàsọ̀lì. Wọ́n ni máa wù í jáde, nígbà Ọlọ́run ló ní káwọn ṣe ń fún ní òjìjẹ́ àǹfààní ńlá tẹ́lẹ̀ wọn bá ní wọ́n lò nǹkan Ìlúmọ̀ sọ́rọ̀ àìlàdàrbì wá sọ̀rọ̀. Gbogbo ẹni yóò tó bá rí àìlàdàrbì lójú ọ̀nà mímọ̀ yẹn náà, gbogbo ń fẹ́ àkọ̀ yìí tó náà ń tẹ̀lé. Wọ́n sọ̀lú yóò débi wọ́n dé? afáwà sọ kí ló tún sọ lẹ́yìn rẹ̀. olùfisì adílẹ̀ ilmi irúgámọ̀ lẹ̀ẹ́dá wọ́jà máa lọlẹ̀ ilmi ẹ́sùlá rọ̀lẹ̀ àmàlì. Ìsí adílẹ̀ ilmi irúgámọ̀ lẹ̀ẹ́dá wọ́jà máa lọlẹ̀ ilmi ẹ́sùlá rọ̀lẹ̀ àmàlì. Ọjà máa lọlẹ̀ ilmi ẹ́sùlá rọ̀lẹ̀ àmàlì. Bájú ṣàlàyé fọ ìdí ọ̀nà tún gbìyànjú láti létí. Nítorí wọ́n fẹ́ yọ kí àdéhìí lọ fẹ́ mọ̀ dáadáa kan kẹra mọ́. Àti kẹ́sìrì lọ fẹ́ mọ̀ dáadáa kan kẹra mọ́. Ó dànù tí mọ̀ lè fi létí. Àlè àìná ẹ̀yà tú bìbáàdì àníwá ilẹ̀ ayé. Bóyá káwọn ará Màdínà wọ́n mọ̀ nǹkan àlùmọ̀gáàzì àrógún. Àwọn ará mọ́ta mọ̀ nǹkan àtẹ̀síọ̀. Níbi lílétí ní mímọ́ èròjà mọ̀lẹ̀ àìdà. Ìfimúgbulẹ̀ ní máa ń jẹ́ pàtàkì níjò náà lọ́bẹ̀rẹ̀ ní ah, ah. òun ni ó ṣe wà sí fún wa lónìí bẹ́ẹ̀ ni ẹ̀mọ̀gbà tí ń ṣe wàhálà àti lọ́jọ́ mi ó jà mọ́ lọ́lẹ̀ àìyí ẹwà mímọ̀ gangan ní ìsìláàbù ìhámẹ́ kí yẹn ti ṣe ìṣẹ̀bí nílẹ̀ fún nǹkan tó ní sójú ọ̀nà ọlọ́run wọ̀dì náírù àpapẹ̀tàbò di ọlọ́pàá fún nǹkan tó ní nípa tí a fẹ́ tú ẹrú lẹ̀ wọ̀dì náírù tàṣọ́dàkò tàbí yìí alàmìsí fún nǹkan tó ní tó fi sàárà fún mìsí wọ̀dì náírù dínàrún àǹfàṣìtàwàlà àṣìṣìṣì. Ìkíládà rẹ̀ kó bí jù. Òun lówó tọ́ ọ̀nà lórí ara alé rẹ̀ lórí ọmọ rẹ̀. Tó tánà ìkẹ́ sówó tẹ́yàn ná gbé o. A ń ròyìn ẹ nìkan nígbà ọ̀rọ̀ àlùbáríkà fọmọ rẹ̀. Àwọn dáadáa báyìí ní tẹ́ bá dùn wá ní ọjọ́ òní. A rí dùn lórí àwọn ọmọ yẹn pẹ̀lú ògùn ọlọ́run. Ìparí òkùn tún kí ẹ̀yìn àzá wọ́n dájú pé pẹ̀lú bí ṣètò àmọ̀ ìdín sí ń ṣe tán ní pàlówó lórí yọ́ máa kó bàwà díẹ̀ díẹ̀ nínú ọ̀ṣirú sẹ́wọ̀n ìgbà nẹ́bí sọlá àlọ́sọlá sọ pé iná lọ́ha ọmọlá ìkẹtàbù wà áhẹ̀lẹ̀ sàmọ́wàtì wàlá àrùtì yusalluna ala muallimin àwọn màláíkà àtàwọn ará àtàwọn ará ó sì ń ṣàdúrà tí kọ́ yẹn lórí akọ́kọ́ ìgbàlẹ̀ dáadáa yìí. níparí mo kí ṣe fún àwọn àṣìṣe ọlọ́mọ ìjọrọ yóò dojúrú. amúsùnà tí ń àṣàyà ìtàbà dá ìmọ̀ àtàtì ọ̀dàlà àlàjì